والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته إلى القرآن يأتي السنة نبي كني دجو كني وما fẹ̀sùn sí yẹ̀yẹ́ kíni ìdájọ́ kíyàn máa kà ń tẹ̀sìn islam mú wa nínú àwọn èèyàn tó ti pé mùsùlùmí náà làwọn náà pera wọn ṣùgbọ́n tó ṣe pé gbogbo ti ń bẹ ní Islam eléyìí tí ọba ti bá wọn láàmú tí wọn yìí sì ṣe tó máa wá rẹ́ni tí ń ṣe ẹ̀rí tí wọ́n máa fi ọrú àwọn onítìí tí wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ kódà kó ṣe pé alukurani ni wọ́n ké débi tí àwọn ò yí ṣe débi táwọn ń takò wọ́n tún máa fáyà yẹn wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ẹlòmíì gan lè sọ pé àyà yìí àwọn sàhábà lọ́lọ́run bá wí ó lè sọ pé àyà yìí àwọn aráàlú kan lọ́lọ́run bá wí kìí tàwọn ń ní nàìjíríà tàwọn táwọn wà àyà yìí ọ̀bá wọn wí ọ̀pọ̀ àìmọye irú wọn gbọ́rọ̀ ọlọ́run ní gbọ́ tí ó palàbà rẹ̀ sọ pé ah, àwọn ò lè tẹ̀lé lẹ́yìn o ní nàìjíríà a wà yí báyìí àwọn ará sáwọ́dí lọ́ba wí o ẹ̀ máa tan ara rẹ̀ jẹ́ wọ́n máa fẹ̀sìn ọlọ́run ọba ṣeré tí wọ́n sọ fún ipá àlùjáná kan wà tára sáúdí fẹ́ wọ̀ tó yàtọ̀ sí ètò ọmọ nàìjíríà fẹ́ wọ̀ ni àbọ̀ ọmọ ipá àlùjáná kan náà ni oníkálukú sì ń ṣiṣẹ́ láti dúra rẹ̀ ni ọ̀nà tá a fi gbà tá a fi sórí rẹ̀ tá a fi ní sórí bó lẹ́yìn bá ti kùnà láti gbọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi sórí rẹ̀ tẹ́kí ọ̀nà tá gbà tí wọ́n fi sórí ibú lọ́ba gbà kò sí tàbí ṣùgbọ́n òun náà ni ọ́ dàkábàámà bẹ̀rẹ̀ láti gbà tó bá ti ríra rẹ̀ nù sáré rẹ̀ ọkàn jẹ́ pé èèyàn lè padà ní láti wá fáwọn tó sẹ́kù nínú klọ́ọ̀bù láti wá fún ọ lábọ̀gbá ah, ọ̀hún ọ̀dà ìṣẹ̀tà ṣèyí ọ̀dà o ó kó bá mi gan ni ẹ̀yin náà kí é sára o kìí ṣe ṣe náà mọ̀ ni tọba ti lọ ti lọ ọ náà lọ́ọ́ darí rọ́ọ̀tì mà kó tó wá díjọ́ gbẹ̀ndà òkèèyàmù ọjọ́ tí gbogbo owó kò pàdé níwájú ọlọ́run ọ̀rẹ́ ẹlẹ́dàá táwọn afẹ́sẹ̀ ṣe yẹyẹ fífi ẹ̀sìn ìsìláàmù sílẹ̀ pátápátá ni sẹ́nìkan bá wà tí máa ń fi ìsìláàmù ṣe yẹyẹ tó sì pera rẹ̀ mùsùlùmí ó ti bọ́sọ̀ ìsìláàmù dànù ó ti kú mùsùlùmí nìyẹn ọlọ́run ọba kọ́ ṣàánú wa kọ́mẹ̀sì sí wa lórí ìbò nínú súrọ̀tù tọ́wà áyà karùn-ún lé ní ọgọ́ta àti ẹ̀kẹrìndínlẹ́ àádọ́ni ọlọ́run ọba ní kúl abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum sí ọlọ́run lẹ́ẹ̀fi ń ṣe yẹ̀yẹ́ ni táwọn ayé ọlọ́run lẹ́ẹ̀fi ń ṣe yẹ̀yẹ́ ṣé ìránṣẹ́ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀fi ń ṣe yẹ̀yẹ́ lẹ́ẹ̀kẹ́rẹ́tẹ́ rírú ẹ má wulẹ̀ wá wàwí kan o ẹ má wá wàwí kan wí qad kafartum ba'da imanikum ẹ ti ṣe kèfèrí sọ́la lẹ́yìn gbígbàgbọ́tẹ̀ gbàgbọ́tẹ̀lẹ̀ mímọ fi ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ yìí máa sọ ní di kèfèrí ni àti pé fífi ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káfi ṣe yẹ̀yẹ́ yìí sọ ní di kèfèrí ni àti pé ká máa fi àwọn ayọ̀ ọlọ́run alukur'an ká máa fi ṣe yẹ̀yẹ́ yìí sọ ní di kèfèrí ni ẹnikẹ́ni tó bá ti fi nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyí tó bá ti ṣe yẹ̀yẹ́ onítọ̀ òun o ó fi fi gbogbo nǹkan yòókù náà ṣe yẹ̀yẹ́ ẹni bá fọlọ́n ṣe yẹ̀yẹ́ ti fa anábì ṣe yẹ̀yẹ́ ó sì ti fa alukurani ṣe yẹ̀yẹ́ ẹni bá fa alukurani ṣe yẹ̀yẹ́ ti fọlọ́n àtànábì ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ṣọ́ ara rẹ o ṣọ́ ara rẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó máa ń wù kó máa dẹ́rìn pa àwọn èèyàn ó máa ń wù kó máa fi gbogbo nǹkan tàwàdà káwàdà ó sì máa ń wù kó káwọn máa gbẹ́fẹ̀ láì mọ̀ ní pé gbogbo nǹkan yẹn ibi àti ṣe tá a ti rẹ́rìn náà lọ́mọ àbádé rẹ̀ kì í dáa fáwọn ẹni tó ṣe é a sì rí i pé irú eléyìí ìṣesí àwọn mùnásìkì nù nítorí pé àwọn mùnásìkì ló máa ń fọlọ́n ṣe yẹ̀yẹ́ àwọn mùnásìkì ló máa ń fà náà ṣe yẹ̀yẹ́ àwọn mùnásìkì ló máa ń fà àwọn sàhábì àmẹ́lì sọ̀rọ̀ bá àríwá ní sẹ́lẹ̀ ṣe yẹ̀yẹ́ torí ẹ̀ eléyìí gan ayé àríga sọ̀kalẹ̀ ni látàrí pé àwọn mùnásìkì wọ́n fà àwọn sàhábà ṣe yẹ̀yẹ́ sàhábà wọn ti ṣe yẹ̀yẹ́ ọwọ́ túmọ̀ sí kí wọ́n ti fọlọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n fà nábì ṣe yẹ̀yẹ́ wọ́n tún fà alukur'an ṣe yẹ̀yẹ́ torí pé ẹni tí ọlọ́wọ́n bá tó ṣe lẹ́ni ọlá ẹni tó lọ́wọ́n bá tó ṣe lẹ́ni ìyìn báwo wá ló ti fẹ́ jẹ́ pé èébú rẹ̀ tọ́ sí wọ̀ àjẹ́ pé tó bá ti bú ọbẹ̀nu àtẹ́lẹ̀ ọlọ́run tó yìn wọ́n nù ọbẹ̀nu àtẹ́lẹ̀ ànábì tó yìn wọ́n nù ọbẹ̀nu àtẹ́lẹ̀ alukur'an tí ìyìn wọn wà nù rẹ̀ nù torí ẹ̀ bàbá wa rẹ̀ nìkan tẹ́tí gbogbo ọ̀rọ̀ tẹ̀wọ̀hídì tẹ̀wọ̀hídì eléyìí tí àwa máa sábà sọ ọ̀rọ̀ pé ká sí ọlọ́run ba lọ́kàn nínú ìjọsìn ká jẹ́ kí ẹ̀sìn wa kọ́ mọ́ kan da kúrò nínú àǹdà lóru papọ̀ mọ́sápà ká má jẹ́ kí àwọn jàǹkáwọ̀ kí jàǹkáwọ̀ kó kó sínú ẹ̀sìn fún wa ká jẹ́ ẹni tó ṣe pé tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí ká jẹ́ mùsùlùmí gidi tí ò bá sì ní jẹ́ mùsùlùmí jẹ́ ọ̀hàn pé ni ọ́ tó bá gbogbo orí ọ̀rọ̀ yìí ọba máa fọwọ́ ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ ni máa fi mu àmọ́ wá wò pé ẹran ah, kí ni ṣé dábàá á ṣe tòhídì nínú aṣọ láti kí ni àtọ́wọ̀ bá ti ṣe o lè jẹ́ mùsùlùmí nítorí pẹ́sìn tọ́lọ̀ fi hàn nábì náà nì tó o ṣe bóyá ṣe á jẹ́ mùsùlùmí àbúrò pólísì méjì oríṣi mẹ́ta ni mùsùlùmí lè jẹ́ ni lábẹ́ àbúradà ìsìn Islam rárá mùsùlùmí ó jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí ti ń tẹ̀lé tọ́lọ́ ti ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam ẹni tó bá ń fi tòhídì tó fi ń ṣe yẹ̀yẹ́ ẹni tó yẹ pé yọmọ wò pé ẹni tí tòhídì ní ká ṣe gangan làwọn ò ní ṣe ẹni tó ní ká pati gangan làwọn ọmọ sí torí ẹ ọwọ́ adẹni tó jẹ́ ọ̀tá tòhí ẹbọ ní í ṣe oríṣiríṣi ẹbọ lórúkọ pé mùsùlùmí náà sì lòun ṣe irú wọn náà ó ti fẹ̀sìn islam sílẹ̀ torí a kì í ṣe ń tẹ̀sìn mú wá ṣe yẹ̀yẹ́ ká sì ṣẹ́kù nínú ẹ̀sìn yẹn ọ̀pọ̀lọpọ̀ tó ti pé bá bá ní ẹsọ lọ́wọ́n ọba lọ́kàn nínú ìjọsìn ẹ jìnnà ṣíṣe ṣíṣe bọ́ sọ́lọ́wọ́n ọba wọ́n mọ̀ fojú tẹ́ńbẹ́lú ń dáhùn wọ́n mọ̀ fojú kéré rẹ̀ ẹlòmíì gan aláìpamú rẹ̀ láṣẹ ìmú ọmọ ẹ̀yìnra rẹ̀ torí wọ́n ti remote control mú yẹn torí pé dáwọn ti bá àwọn sọ̀n tí ọ̀tà kò dáwọn gbélé ayé ṣe kí mú ọmọ ẹ̀yìnra rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè yà wá lẹ́nu torí tí kòkòrò bá ń bẹ mú yẹn yọ̀ọ̀mọ̀ ẹ̀yìn mú náà ni ọlọ́run ọba mú kòkòrò mú rẹ̀ kú. akramakumullah ìwọ tó ń fi ọwọ́ jábútẹ́ tó ń fi mú ọ̀rọ̀ tòun fún yìí tọ́ọ̀kà fún ọgbọ́n nǹkan tó lọ́wọ́ bá sọ ni nípa àwọn arú rẹ torí pé òwe ṣe tuntun òwe ṣe tuntun nínú ọ̀ràn tó ń dá ọ̀fẹ́ láàrin ọ̀fẹ́ sọ̀rí ìdọ̀ ọ̀fẹ́ sọ́nà òwe ṣe tuntun gbọ́ntọ́ lọ́wọ́ bá wá sọ nínú alukur'ani alápọ̀nlé nínú suratul furqan ayà kọkànlélógójì àti èkejìlélógójì wọn náà lè gbá wíwà nabi muhammed sallallahu alayhi wa sallam wọn yẹn mú ọ fi ṣe nǹkan kan di ẹ̀yẹ lọ yẹ̀yẹ́ lásán wọn máa fi ọ̀sẹ̀ <laughs> ẹni tó lọ wọ ara ní ìrànṣẹ́ ni nígbà tó lọ wọ ara ìrànṣẹ́ lórí eléyìí wà lọ́lọ́run bẹ́ẹ̀ ni wọ́n máa fi wà nábì Muhammad sallallahu alaihi wasallam tó kí wọ́n á ní nǹkan ìbànújẹ́ nì lẹ́yìn kan bá wá ń fi àwọn èèyàn tó jẹ́ pé kúrúǹtù làwọn lẹ́gbẹ̀ẹ́ ànábì àjálù kankan lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu ẹnì kan wá ń sí ẹ̀yẹ kọ̀ wá kọ́rọ̀ wa fún ọ̀rọ̀ fi ń ṣeré ó fi ń ṣẹ̀tẹ̀ kí wọ́n fẹ́ yà wá lẹ́nu ẹ̀rí kí wọ́n fi ọ̀gá wa gan النبي محمد صلى الله عليه وآله وسلم وفي إن كاد لا ليضلنا عن آلهتنا وما سيكي آه أكدي قبات يستوى لنا قبات يستوى لنا كل لدى وساوى لولا أن صبرنا عليها في بعض كاس سور لوري جدوس كان جدوس كان وساوى إذا أنا لقول لك وما هو آه في بعض كي أبدو أبدو في بعض كي أبدو تسمع الله قبات اللي واقون دي قبون دان زي بعض àwọn náà bá ti ta dáàlù súnà àwọn náà bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ náà máa ṣe tí wọ́n máa tan ara wọn jẹ tí èèyàn bá ń fa nábì ṣe yẹ̀yẹ́ tí ń kọ́ dánábì sọ̀rọ̀ bá àbí sẹ́lẹ̀ tí ń kọ́ dánábì ní kí wọ́n ṣe lẹ́yìn dánábì ní kí wọ́n má ṣe ni wọ́n rọ́ọ̀lù ọ̀dàbí pé o ti fara jọ àwọn eléyìí àwọn tálàfù tiẹ̀ nù àwọn aṣíwájú rẹ̀ aṣíwájú burúkú ló ní láṣíwájú á sì rí i pé gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́ títí títí láíláí títí tó fi dòní ta àwọn ọ̀nà rẹ̀ yìí wọn ò yẹ wọn ò lórí pé wọ́n bẹnu àtẹ́lù àwọn ànábì ọlọ́run wọ́n sì máa pe àwọn ànábì ọlọ́run ló pòlù wọ́n sì máa sọ pé àwọn ànábì ló wọn tó pa ànábì wéré nígbà táwọn ànábì bá wọn lọ sí ìjẹsìn ọlọ́run ọba nìkan nítorí pé àwọn wò pé à <laughs> láì yẹn ti lè gbáyé náà ni láì àwọn ti gbélé ayé àwọn sóògùn gan àwọn tó ń báwọn ti ṣe ń júbà fẹ́ bọ́ táwọn ń júbà fún gbogbo ẹ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́ èyí tí àwọn tí àwọn bó wa ni báwọn náà bá máa bá wọn gbẹ́bọ̀ báwọn náà bá máa bá wọn sòsà bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé ìwé eléyìí báyìí àní ń ṣẹlẹ̀ láàrin àwùjọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn tó kura mùsùlùmí lẹ́gbẹ́ lójú méjèèjì wọ́n ti ń takò ẹ̀sìn Muhammad sallallahu alayhi wa sallam àìsẹ́sìn ti pa wọ́n pọ̀ wọ́n àìfẹ́ súnà tẹ̀lé ọ̀pọ̀ àwọn pọ̀ wọ́n ti jọ a'udhu billah ọlọ́wọ́n bá ní wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah wọ́n bẹ nínú àwọn èèyàn tó ṣe é pé wọ́n máa fa àwọn kan ṣẹgbẹ̀rẹ́ afọ́lọ̀ wọ́n mọ̀ wá nífẹ̀ẹ́ wọn nírú ìfọ̀tẹ́ ẹ̀fọn ní sọ́lọ̀ ni wọ́n mọ̀ ní sáwọn eléyìí eléyìí sọ wọ́n di kèfèrí eléyìí jẹ́ ááyà karùn-ún nínú Suratul Baqara àníṣẹ́ ń bẹ́ẹ̀ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe é pé wọ́n máa mú àwọn nǹkan míì kan máa fi ṣẹgbẹ̀rá fọlọ̀ wọ́n mọ̀ wá nífẹ̀ẹ́ wọn irú ìfẹ́tọ́ ẹ̀ fún ní sọ́lọ̀ ni wọ́n máa ní sí wọn ẹni tó bá ti fẹ́ràn nǹkan kan bẹ́ẹ̀ ní irú ìfẹ́tọ́ ẹ̀ fún ní sọ́lọ̀ onítàn ti ju ọ̀sẹ̀ bọ̀ tèmi wọn náà ti mà ìfẹ́tọ́ ẹ̀ fún ní sọ́lọ̀ o ti ní sí nǹkan mi ìfẹ́tọ́ ẹ̀ fún ní sẹ́tì ọlọ́ o ti ní sílànà mi ìfẹ́tọ́ ẹ̀ fún ní sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam o ti ní sí nǹkan mi tó ìyàtọ̀ ń bẹ láàrin ká fẹ́ràn ẹnìkankan nítorí tọ́lọ̀ àti ká fẹ́ràn ẹnìkan pẹ̀lọ́lọ̀ ẹ̀ríkẹ́dẹ̀ yorùbá ń yàtọ̀ síra wọn ká fẹ́ràn ẹnìkan nítorí tọ́lọ̀ ẹ̀sìn ni gbogbo ẹni tẹ́ bá fẹ́ràn ẹ fẹ́ràn rẹ nítorí tọ́lọ̀ kí ni ìtumọ̀ ọmọ fẹ́ràn rẹ nítorí tọ́lọ̀ wọ́n fẹ́ràn rẹ nítorí pọ́n tẹ̀lé tọ́lọ̀ wọ́n tẹ̀lé ta nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam bó sì ṣe yẹ kí gbogbo ẹni tẹ́ bá fẹ́ràn orí mi a kàn gbọ́dọ̀ fẹ́ràn èèyàn nítorí kọ́ jẹ́ ẹlẹ́yà wa elédè wa aráàlú wa ẹni táǹjọ́ ń ṣiṣẹ́ kan náà táǹjọ́ ń gbàdúgbò táàjọ múlé tira ẹni rárá ọ̀fẹ́ràn rẹ̀ nítorí pé ń ṣe tọ́lọ̀ ó sì ń ṣe tàmẹ́tò Muhammad sallallahu alaihi wa sallam ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà rí àwọn ẹni tẹ́yìn náà fẹ́ràn àbẹ́ fẹ́ràn wọn torí àǹfààní kan ni èyí kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àǹfààní nì wọ́n bá ti rá àǹfààní lọ́dọ̀ rẹ ẹsẹ̀ gìrìgìrì nílé rẹ̀ tí ò bá ti wá sáǹfààní kan lọ́dọ̀ rẹ ilé rẹ̀ ọ̀dà ni àti bí ìgbà tó ṣe é orí tẹ́ni lé rẹ̀ bẹ́ẹ̀ ni ká fẹ́ràn yẹn torí tọ́lọ́n ara ẹ̀sìn tiwa ni àmọ́ ká fẹ́ràn kankan pẹ̀lọ́lọ́n à eléyìí léwu o ká fẹ́ràn kankan pẹ̀lọ́lọ́n à gbọ́dọ̀ fẹ́ràn kankan pẹ̀lọ́lọ́n nítorí pé bá ti fẹ́ràn kankan pẹ̀lọ́lọ́n tá a wá fẹ́ràn rẹ̀ dọ́gba bá a ti ṣe fẹ́ràn ọlọ́n ọ̀sán ni bí ọ̀sẹ̀ bọ̀ báwo wá ni tá a bá wá fẹ́ràn rẹ̀ pẹ̀lọ́lọ́n tá a fẹ́ràn rẹ̀ ju bá a ti fẹ́ràn ọlọ́n ọ̀bà lọ́nkọ́ àkúrámọ̀kọ́mọ́ wọn á rí i pé àwọn ẹni tó ṣe pé nǹkan mi yàtọ̀ sí Allah Rabbil Alamin làwọn ń kà kù ọbẹ̀ nínú wọn ẹni tó ṣe pé oògùn tó ṣe fáyé lọ́kà kù ọbẹ̀ nínú wọn ẹni tó ṣe pé àwọn ṣéwù ṣéwù rẹ̀ àwọn lọ́kà kù ọbẹ̀ nínú wọn àwọn tó jẹ́ pé àwọn sàárì làwọn kà kù ó sì bẹ nínú wọn ẹni tó ṣe pé òun tiẹ̀ àwọn tó kà kù òun ní bí ṣìgìdì kìnnì kan Ṣàngó kìnnì wọ́n mọ̀ wá fún àwọn ile yìí lé yàtọ̀ sí Allahu Rabbul Alamin wọ́n mọ̀ wá sọ pé ẹ àwọn nǹkan wọ̀nyí báyìí ti sọ ṣùgbọ́n àwọn ń wò pé wọ́n tẹ̀ fáwọn lọ́dọ̀ lọ àwọn ń wò pé wọ́n tẹ̀ fáwọn lọ́dọ̀ lọ àtẹ̀wọ̀n kó mo pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ pé ṣéwù ṣéwù wọn kọ́ lọ́wọ́n ọ̀dẹ ẹlẹ́dàá fún àwọn wọn àmẹ́rù ọmọ bá láti fi ṣéwù rẹ̀ búra lórí irọ́ nítorí pé ó ti gbàgbọ́ pé tó bá ti ṣéwù búra lórí irọ́ ìparun òde bọ̀ ara lè sán kọ́ wá pọ̀n lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀. àmọ́ tó bá jẹ́ pé Allahu Rabbul Alamin ìlú ọ̀gbọ́n Ghafurur Rahim aláforíjì ni wọ́n tún foríjì ní sáà tó máa fẹ́ ni A'udhu billah ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn ni wọ́n máa ké gbàjarè lọ bá rìn wọ́n máa ké gbàjarè lọ bá ìjànà wọ́n máa ké gbàjarè lọ bá màláìkà nígbà tó ti ṣe tó Allahu Rabbul Alamin ònìkan la gbọ́dọ̀ ké gbàjarè lọ bá. ojú ọrọ wọ́n ń pe àwọn eji ojú ọ̀rọ̀ nke ń pe àwọn alálàálẹ̀ àwùjọ ọmọ kí sẹ̀bọ̀ tọ́lọ̀ wọn bá nù búra bá búra lọ sójú orí náà orí lọ búra ń ṣé eléyìí ń bẹ ẹni tó bá

kí ló dé tó ṣe oníkọ̀dá ó túmọ̀ sí wípé n tó wí nípa tí ọ̀dà lọ́dọ̀ tiẹ̀ làwa náà ń sọ fún ọ nípa tá à ń pè kọ̀dá lọ́dọ̀ tiwa. àtẹ̀rẹ́mùkún wa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n pa mọ́sálásí tì wọ́n pa mọ́sálásí láyún wọn ò ní gbé mọ́sálásí ìdí ìnà tó fi jẹ́ pé mọ́sálásí la rí lọ́pọ̀lọpọ̀ àwùjọ àríjàmá wọn ìsìn lọ́nbẹ̀ ṣùgbọ́n tó bá kan kátàkùtọ̀ lọ́n tó bá kan kátàkùtọ̀ lọ́n tó bá kan kákarọ́ pín ẹni tí wọ́n pọ́n bẹ́ẹ̀ bìbà wọ́n pọ́n bẹ́ẹ̀ bìbà oríṣiríṣi lára ni wọ́n máa kọlu ra wọn mọ́sálásí ni wọ́n ti kọ́ kalẹ̀ jìnrìnjìnrìn ẹ̀ ní ráwọn èèyàn kan lọ sí mọ́sálásí àbí báwo làwùjọ tí wọ́n ti ṣe rí sẹ́yìn máa kẹ́sìn kan bẹ́ẹ̀ wọ́n á ní ará àdúgbò yìí kan bẹ́ẹ̀ lọ́lọ́ torí pé mọ́sálásí la rí àríjẹmọ̀ àdúgbò yìí báwo aráàlú gbogbo òlu pátápátá gbogbo òlu pátápátá ẹ̀rí rọ̀mọ̀fọ́n lọ́wọ́ àyíká ẹ̀rí bẹ́ẹ̀ ti ó ti jọrọ débi pé ń bò mí ní ìsìnlẹ̀ mọ́mọ́ àti làdáni lọ́sọ̀ àwọn jàmá ti dálẹ̀ torí pé ń jẹ́ àkọ́kọ́ wọn wá nì wọ́n fẹ́ fi mọ̀ bóyá sáà bẹ̀rẹ̀ àbá ní bẹ̀rẹ̀ ah, ó ti dájú pé a ti bẹ̀rẹ̀ ní ọtí gbogbo nǹkan padà sí nọ́mà nítorí pé mẹ́tíláṣí tẹ́lẹ̀ náà àwọn ilé ọbẹ̀ tó bá dé pé wọ́n ń ṣe ránù wọ́n máa ń ṣe régbè wọ́n bá ní wọ́n ń ṣe kinní kan kánífà wọ́n bá ní wọ́n ń ṣe kinní kan áwùrùdìlá lẹ́ẹ̀bà rí táwọn èèyàn péjọ bìbá ń bẹ̀rẹ̀ wọ́n rà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí ni gbogbo yín yìí báyìí kí ló dé tẹ ìwà mọ́sálásí sábà ní ẹ wọ́n fẹ́ bọ́ kínní kan bíi kínní kan kí wọ́n fẹ́ bọ́ òkè ìbàdàn bẹ́ẹ̀ bá rí táwọn èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ bìbà á ẹ̀yin àlàájì ẹ̀yin àlàájà kí ló tún gbé yín wá sí bìbà kínní kan lójú ọlọ́gbọ̀n lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sábà ní wọ́n ṣe kínní kan tó wọ́n bọ̀ rẹ̀ àwùjọ bíi lẹ́yìn ní ṣètọ́ ní rọ̀jú ẹ̀rọ àwọn èèyàn ó dẹ̀ lómi wá tó dé sábàkà tó sórí yóò tó kàn yín kan mọ́nu pé kẹ́kẹ́lẹ́ mọ̀ fáwọn àlàájá àlàájá náà bá wọn kópa ń bẹ̀ àwùjọ bíi lẹ́ àbí wọ́n ń bọ̀ ọ̀tún òṣogbo ẹ̀ bá ara wọn mùsùlùmí náà ń dẹ̀ ìsìláàmù náà wàá dà ìsìláàmù náà wàá dà nítorí pé tó wáá pé mùsùlùmí lẹ́yìn ẹ̀gbọ́n tó lọ́n sọ ni ó ní qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wa la antum 'abiduna ma a'budu wa la ana 'abidun ma 'abadtum wa la antum 'abiduna ma a'budu lakum dinukum waliya din ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìsìláàmù àti ìṣèkètè rírìn kò sí ń tọ́pa wá pọ̀ kí lọ́wọ́ á ti á máa tẹ́ra wa jẹ ẹ máa tẹ́ bọ́tọ́lọ̀ ẹ̀yìn sílọ̀ ló kọ pé ẹ̀ ń bí àwọn àṣà bàbá yín lárugẹ àṣàwó ní àṣà bàbá àṣàwó làṣà bàbá yín pé nǹkan mìíràn yàtọ̀ sí Allah ẹ̀ ń sin nǹkan mìíràn yàtọ̀ sí Allah ẹ̀ ń bọ nǹkan mìíràn ẹ̀ fọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá yín sílẹ̀ ẹ̀ ẹ̀sìn sílẹ̀ yìí ni wọ́n ń pè láṣà àbẹ́sìn gan-an lòun náà ẹ̀sìn ẹ̀bọ ẹ̀ rí pé lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọ ẹni tí bá pè wọn lọ títí gbogbo eléyìí ọ̀dà gbogbo eléyìí ọ̀sẹ̀ sọ́nà á rí pé wọn ìnú náà bí wọn sọ pé ṣé gbogbo nǹkan tá à ń ṣe náà ni ọ̀rọ̀ àdá kọ̀dá kọ̀dá ló kọ ẹni tí ọ̀dà ti bá kò ló kọ méjì kọ̀dá náà ni so ẹni tí bá ń pé tẹ̀sán ọjà náà kankan tẹ̀bọ táwọn ń ṣe lọ́jà náà kankan tòòtà táwọn ń ṣe lọ́jà náà kankan eléyìí ni wọ́n ń pè ní al àìka alukurani kan àìka anabiwa mohamed sallallahu alayhi wa i ma ìmọ̀ àti ẹ̀bọ ní dàbàrà tó ń gàgà nìyẹn láti yi. pélé yìí ah púpọ̀ nìjọba ti dànù wọn náà máa ń tọ́pọ̀lọpọ̀ ń ṣe lónìí yìí báyìí tọ́pọ̀lọpọ̀ tí àwọn ẹni tó ń tẹ̀sìn ṣe yẹ̀yẹ́ oríṣi méjì la lè fún wọn sí. alákọ̀ọ́kọ́ oná ni àwọn ẹni tó jẹ́ pé ó hàn dájú wípé yẹ̀yẹ́ ni wọ́n tẹ̀sìn sí gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ẹni tí àyà yìí sọ̀kalẹ̀ nítorí rẹ̀ àyà takà síwájú tó sọ̀kalẹ̀ nítorí rẹ̀ kul abillahi wa ayatihi wa rasulihi kuntum àtànábì nabi, lọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bí ẹ má wulẹ̀ wá àwáwí kan wúrò nítorí pé ẹ ti ya kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ mùsùlùmí ó hàn dájú pé lẹ́yìn á yẹ̀yẹ́ ní fẹ̀sùn ṣe gẹ́gẹ́ bí kí lọ sọ tó fi jẹ́ kó fi ẹ̀sùn ṣe yẹ̀yẹ́ ní yẹ̀yẹ́ tó pọ́nbélé wọ́n lọ sọ pé àárí àwọn èèyàn kan tí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ẹni tó láwọn mọ̀ nípa ẹ̀sùn yìí láàrin wa àwọn ẹni tó mọ̀ àlùkùránì kí láàrin wa yìí ààrẹ ni tó burú jáde wọn àwọn ò jẹun burúkú wọ́n sì jẹ́ òpòrọ́ àwọn ọ̀lẹ́ burúkú bó bá di jọ́ọ̀jà àwọn sàhábà ní bó bá subhanallah bẹ́ẹ̀ náà ni irú ọ̀rọ̀ tí wọn náà máa ń sọ lọ́wọ́ sọ pé ah, ẹ̀sìn yín tẹ́ lọ́n ṣe ìwà ẹ̀yin ló yí o ah, ẹni mùsùlùmí ni wọn ẹ̀sìn yín tẹ́ lọ́n ṣe ẹ̀yin ló yí o àti ah, ẹ̀rẹ́ nìkan ẹ̀sìn kan náà irú ẹ̀sìn tí yín ló náà ṣe ẹ̀yin ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni ẹ̀yin ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni sọ̀rọ̀ nígbà tó bá ti wá sọ pé ẹ̀sìn tí yín ẹ̀yin ló yí a sì rẹ́ nìkan irú ẹ̀sìn tí náà ní ṣe òun fẹ̀sùn wá sí ẹ̀yẹ́ nù. bákan náà a rí ẹlòmíín gbà tó bá rẹ́ nìkan tí ń sọ pé ẹ̀sìn dáadáa ọmọ sí àìdá. tìyàn sí wọn ni ah, àwọn ẹlẹ́sìn ní ń bọ̀ mu àwọn ẹlẹ́sìn ní ń bọ̀ àwọn á lè nà àwọn kọ́lá kọ́lá àwọn ní ń wọn tìyàn sí nù dáadáa wọn tó ní ẹlẹ́dẹ̀ẹ́ kí sòkòtò yín o kọ́ta ayọ̀ kókósẹ̀ yín o tọ́ba mọ lójú gan da o gbọ́dọ̀ ayọ̀ àtọ̀kalẹ̀ jù bẹ́ẹ̀ lọ́kọ̀ gbọ́dọ̀ tayọ kókósẹ̀ o torí gbogbo tó bá ti tayọ kókósẹ̀ inú mẹ́lẹ́ ti gbẹ̀sán rẹ o tọ́ àwọn kan gbọ́ àwọn rí i pé àti ànábì òfé mẹ́tẹ̀lẹ̀ kò tẹ́ ta kò nítorí wọ́n ti sọ pé nínú láti gbẹ̀sán rẹ ajẹ́ pé kí sòkòtò ọ̀tayọ kókósẹ̀ pẹ̀lú ìrọ́tún mi kẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ ni kọ́ bá lọ́ọ̀ lajú yọ ọmọ wíwì kúwì kọ́ máa sọ̀rọ̀ ọ̀pọ̀ nítorí pé nínú àwọn arú wọn náà láti rẹ́ni fèsì fún ṣé ẹni tí ń wọ́ ṣòkòtò ńlẹ̀ tí gbogbo ṣòkòtò tó ti fàyà mọ́ nsàlẹ̀ ẹsẹ̀ bíi ti wèrè tó ń láǹsọ̀kọ́ lajú ni àbẹ́ni tí ṣòkòtò tiẹ̀ tí ọmọ kó pọ̀tọ̀pọ̀tọ̀ ẹni tí ṣòkòtò tiẹ̀ tí ọmọ fi kómikógbẹ̀ lójú ọ̀nà àtúrọ̀mọ̀kúnmọ̀gbọ́ wọ́n mọ̀ wọ́n fi ọ́ sí yẹ̀yẹ́ nígbà tí ṣòkòtò tiẹ̀ tí ọba ti jẹ́ pé ń wọ́lẹ̀ bíi tiwọn wọ́n máa gbọ́ bẹ́ẹ̀ ọmọ ń sàánú wa wọ́n fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni nígbà tó ti wọ ṣòkòtò tí ọmọ wọlé ń ti wọ ṣòkòtò àbúrò rẹ̀ àwòdò dìlẹ́ tó gbogbo orí àwọn eléyìí ó ti hàn pé ẹ̀ ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni àbúrò àwọn tó yẹ kí wọ́n da Kùránì dùbúlẹ̀ wọ́n máa tún tukùtù wọ́n máa wí wí kówì ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ni táwọn máa túmọ̀ rẹ̀ sí lọ́yẹ́ bí èsì ń sọ pé àwọn máa ń tọ́pa náà nítorí páwọn náà ìran òjíṣẹ́ Ọlọ́run làwọn títí Al-Kùránì ti yẹ̀yẹ́ ni tí Al-Kùránì tó sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun máa ń tọ́pa náà Ọlọ́run nìkan ló máa ń tọ́pa náà iná ẹ̀mí wo tún wá máa sọ pé òun gangan náà ló tún fẹ́ lò láti sọ pé ìwọ máa ń dọ́pamọ́ sísẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni kọ́lọ̀ wọn bá kọ́ máa ṣe wá lọ́kàn nínú irú àwọn abẹ́. irú rẹ náà lẹni tó wó tutù dọ́gbọ́ pé ẹnìkan wà ń kalẹ̀ olówó sí ni tẹ́ ẹ mọ bọ́lọ̀ ti dákọ nínú àwòkúránì aláàjì ẹ sì sanwó rẹ̀ ó dákọ̀ àwọn ọ̀daràn náà ní àlùkòrán ọ̀gá gbogbo ọ̀daràn tọ́lọ̀ ń dákọ̀ rẹ̀ ṣẹ̀dánù ìbílí ọlọ́run dákọ̀ rẹ̀ ní àlùkòrán báyìí ní bàbàrà sọ́mọ́ ọlọ́run dákọ̀ nìkan ní àlùkòrán bẹ́ẹ̀ ni wọ́n pawó ọ̀nà tó ń pa àlùkòrán ṣe ẹ̀yẹ́ ni akramakumullah bẹ́ẹ̀ náà ni fìràwọn ọ̀daràn ni nínú àwọn ọ̀daràn ńlá kọ́rú náà nínú àwọn ní kò sí nínú nǹkan tí ẹ̀sìn islam gbà wọlé yìí máa sọ ní ìdìkẹ̀fẹ̀ rí a sì gbọ́dọ̀ jìnnà sí i. bẹ́ẹ̀ náà ni yẹ̀yẹ́ oríṣi kejì òun náà ni yẹ̀yẹ́ tó ṣe pé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ́ pọ́nbélé wọ́n ń pẹ́ gírí sẹ́yìn irú rẹ̀ ti pọ̀ irú rẹ̀ pọ̀ gáà wọ́n lè yọmú wọ́n lè yọ̀tẹ̀ wọ́n lè sùtì ètè sẹ́ni tó jẹ́ pé ó ń tẹ̀sìn wọ́n sì lè ṣe bẹ́ẹ̀ sí ẹ̀sìn islam wọ́n lè máa wọ́n lè máa tàbùkù rẹ̀ lọ́nà tó ṣe pé wọ́n ní tọ̀ àwọn òkúkú dáa kọ àwọn òkúkú bú ẹ̀sìn táwọn àwọn kan sọ̀rọ̀ táwọn táwọn sọ ni gbogbo eléyìí náà pọ̀ ẹni tó bá ń fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ọba dípò lónìí nípa àtúbọ̀tán rẹ̀ ẹni tó ṣẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ọba dípò kọ̀ máa ń ti ń jẹ́sìn ní tó tọ̀dọ̀ ọlọ́run ọba wa wà ní. ẹ sì mọ̀ pé níbi ayé ń bìbà yìí ó lójú ẹni tó lè fi nǹkan rẹ̀ ṣe yẹ̀yẹ́ tó ṣe pọ̀ lọ lálàáfíà torí pé tá a bá fi èèyàn ṣe yẹ̀yẹ́ tá a bá ó dá lórí pé kò lágbára tó lè fi fìyà jẹ wá ni téèyàn bá fi ẹni tó lágbára ṣe yẹ̀yẹ́ téèyàn bá fi ọ̀rọ̀ rẹ̀ téèyàn bá fi ṣẹ̀fẹ̀ téèyàn bá fi tí àwàdà ó dájú pé wọ́n bá ti tóbi sí jẹ́nìyàn jẹ́yàn ṣùgbọ́n ìnáà ti rí nínú ilé ayé wa tá a wà kíkẹ́ ẹlòmíì ẹnìkan ló fi ṣe yẹ̀yẹ́ látàrí tó fi ṣe yẹ̀yẹ́ ọdẹ ni tó ṣe pé ó dìgbàgbé wọn palẹ̀ rẹ̀ mọ́ ni wọn ò mọ́ ẹlòmíì ó fi yàn ṣe yẹ̀yẹ́ látara bẹ́ẹ̀ wọ́n ní ahọ́n tó fi ṣe yẹ̀yẹ́ nǹkan ọ̀gbìn dànù ẹlòmíì ó fìyàn ṣe yẹ̀yẹ́ látara bẹ́ẹ̀ wọ́n di ẹni tó ṣe wípé wọ́n ṣe ìyá fún lójú gbogbo èèyàn tó nígbà tó tẹ́nu rẹ ti gbà láti fún ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ìyẹ́ ó sì jẹ́ ọ lójú gbogbo èèyàn tó báwo wá lẹni tó fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó dá gbogbo wa ọba tó ṣe fún ló wa ọba tó ṣe fún ní ọ̀pá wa ọba tó ṣe fún ní pèsè fún wa ọba tó ṣe fún ló tá a fojú sùn pàǹtẹ́ẹ̀ ọba tó ti pò náà ló ní tá a fẹ́ tá à ń bẹ lọ́n kọ́ mọ̀sí wa lọ́rùn àti báwo wá ló ti lè máa fi ọlọ́run ọba ìfi yẹ̀yẹ́ tó lè máa fi tí ó ti ọ̀dọ̀ rẹ̀ wá sí yẹ̀yẹ́ tó lè máa fi tọ́pọ́n lé sí yẹ̀yẹ́ tó wà á sòrìrè láyé ń bì tó sòrìrè lọ́la ìpìyà mi nǹkan ọ̀wọ̀ gidigidi lẹ̀sìn nǹkan ọ̀wọ̀ gidigidi ní gbogbo ń tọ́ba ní ti pẹ̀lẹ́sìn a kì í fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ bíi ti òye òkèrè mọ́ lábẹ́ fífẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ilé ìtò máa ń ṣẹlẹ̀ láwùjọ wa tá a sì gbọ́dọ̀ jìnnà sí i iná ní ká sọ mọ́ṣáláṣí di ilé ìlú àti fan kó wá jẹ́ síbẹ̀ náà láti máa jó ibẹ̀ náà láti máa tàbíréke ibẹ̀ náà láti wá máa fún amọ́là ká máa rí ọkà mára mọ́ṣáláṣí tí wọ́n máa da ọbẹ̀ sórí rọ́ọ̀gì nínú mọ́ṣáláṣí ara àìkẹsànkùnà àìbàbàrà ẹ̀sìn ara àmọ́ àfẹsìn sí yẹyẹ òun náà ká gbé àlùkò ránì ká gbèjì sílẹ̀ ẹlẹ́ láì kò bí la. pé ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa màlélẹ́ yìí ǹjẹ́ tí lẹ́tà kan bá wá bọ̀ láti ọ̀dọ̀ gómìnà kọ́mẹ́sẹ̀sẹ̀ sí ìṣó lórí orílẹ̀-èdè tí lẹ́tà kan ti sínú ẹ́ńbílòpù wọn sọ̀rọ̀ àtọ́sílẹ̀ ẹlẹ́dì wọ́n sì ní lẹ́tà from the office of the, executive governor ó ní sọ́ọ̀lẹ̀ rẹ̀ ọmọ gbé ẹni bí ọmọ tuntun tó ń ti irọ́ náà lásán ni wọ́n wà báwo wá ni tó bá gbọ́dọ̀ tọ́jú ìfẹ́ ọlọ́run ọba tó fi ránṣẹ́ sí gbogbo àgbáńlá yìí ọba tó fi pé tí máa ń sọ̀rọ̀ gbogbo mọ̀lẹ́kọ̀ ọ̀dà fún torí ẹ̀ gbogbo sáwọn ọmọ mi pẹ̀pẹ́ nítorí ẹ̀ bí ẹni fẹ́ jábọ̀ bẹ́ẹ̀ rí kọ́yẹ ká kọ ìsìn wa fún gidigidi kọ́yẹ ká fọwọ́ rẹ̀ hẹ̀ hẹ̀ mẹ́sìn wa ká mú tọ́ka máa fi sí àwọn ewé ìwé àlùkùránì nítorí pé a fẹ́ ka ìtọ́tẹ̀lé ọlọ́run kó túbọ̀ fèmí pẹ̀lú rẹ mọ̀nà lọ sí orí ìlànà alukur'ani àti sunna kó fèmí pẹ̀lú rẹ lólóríire wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.